yìí zero eight zero two three three one six two zero one Grammy Bible School is where they admit different categories of people into diploma courses and certificate courses which runs from Friday to Saturday three p.m. to six p.m. and nine a.m. to five p.m. respectively. Go obtain your form at Grammy Bible College Seven Reverend P.F. work Crescent behind St. Luke's College Malete Ibadan or call this number zero zero zero eight two three four six 080 2346 two. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. orí ló bá mi ṣe èé eh, orí ló yọ mí orí ló yọ mí orí ló yọ mí èé eh, orí ayé ti bàjẹ́ sí orí bá mi ṣe nínú rògbòdìyàn ayé tí bàjẹ́ sí orí ló yọ orí orí ló bá mi ṣe eh, orí ló yọ mí orí ló yọ mí eh, orí ló bá mi ṣe nínú ààfin ayé tí bàjẹ́ sí orí ló bá mi ṣe nínú rògbòdìyàn ojú rí ẹnu wò lè ròyìn ohun ojú rí ẹnu wò lè sọ orí ló yọ mí wò orí ló yọ mí orí ẹni là bá bọ̀ àpèrè orí ẹni là bá bọ̀ àpèsè àpébọ̀ ẹlẹ́dàá mi orí orí o orí ló bá mi ṣe orí ló bá mi ṣe orí ló yọ mí orí ló yọ mí. ti bàjẹ́ sí ẹ kó lọ bá mi ṣe inú rògbòdìyàn ayé ti bàjẹ́ sí orí ló yọ mí. orí adé tó gẹṣin lẹ ló kọrin mú mọ ojú ẹni máa láre tó a rí ọnu ayé ò fẹ́ ní fọ̀rọ̀ ayé ayé o wọ́n fẹ́ kí ijó àjùmọ̀jó díjọ́ ẹnìkan ṣó orí ẹni ló lè mú ni lábọ́ ayé já ọdún. ẹ kalẹ́ o. orí ló yọ mí mo forí lọ́pẹ́ orí orí o. ẹ ká alẹ́ kù síbi lẹ́nu. orí ló bá mi ṣe. ọjọ́ ìkọkànlélọ́gbọ̀n nínú oṣù January twenty twenty one. ló bá mi ṣe nínú ọ̀fìn ayé tí bàjẹ́ sí. ọjọ́ ìsinmi tó kàn nínú oṣù àkọ́kọ́ nínú twenty twenty one lágbára ọlọ́run àwa tá a ṣe january tá a mú jẹ a february náà jẹ o a ti jẹ february tán a march náà jẹ lágbára ọlọ́run wọn nífẹ̀ẹ́ nìkan kan ṣàwátì a jọ lu ọdún yìí tán a tún jẹ ṣẹ̀mí ní lágbára lọ́wọ́ ọlọ́run. ẹ káalẹ́ ẹ kú dédé àsìkò yìí ẹ káàbọ̀ lákọ̀tún lọ́sẹ̀ yìí ẹ káàbọ̀ lákọ̀tún sórí ètò yín ètò wa ọpẹ́yẹmí lórúkọ ètò yìí o ọláyínká ayéfẹ́lẹ́ ní lórúkọ tèmi tí ń jẹ́ àtọ́kùn ètò yìí kókó alákòóso àti ìgbìmọ̀ tí ń ṣe àkóso fresh fm Nigeria. ẹni mò ń kí n pé ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí i sórí ọpẹ́ yẹmí ah, ọ̀rọ̀ tẹ́ ẹ̀ mọ́wọ́ tẹ́ ẹ̀ mẹsẹ̀ ò ní di ti yín ẹ ní ẹni tá ń wá. nàìjíríà n tẹ́ fẹ́ gbọ́ lálẹ́ yìí ẹ kàn ṣáà máa gbàdúrà yìí pé kọ́lọ́run má jẹ́ kẹ́ ẹ kú sọ́wọ́ ọlọ́run má jẹ́ ká ẹ jọ ẹni tán wá ọ̀rọ̀ tẹ́ ẹ̀ mọ́wọ́ tẹ́ ẹ̀ mẹsẹ̀ wọn ní yí mọ́ yín. àti bọ́m̀bẹ̀ máa ń lè. yorùbá máa ń pe kinní kan ní apàrọ̀ mọ́ni takoni lójú ẹni àwọn yẹn ló burú jù. wọ́n á tún máa máa búra wọ́n mọ̀ pé rọ́nà ń pamọ́ yín o wọ́n á tún wá máa búra pé àníṣe ní níṣẹ́. orí ẹni là bá bọ́ àpèsè. àpèbọ̀ ẹlẹ́dàá mi orí o. ó wá kù béèyàn ṣe fẹ́ wẹ̀ mọ́. tó bá mi ṣe. nígbà tó ń tọ̀ bá sì bọ́ sọ́wọ́ àwọn agbófinró náà tó wá tún jẹ́ kànáà kò rí. àwọn bá tọ́jọ́ olúwa ẹ̀dá àyè kan á parọ́ ohun tí ò ṣe mọ́ rẹ̀. a ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni sọ pé bẹ́ẹ̀ ni a ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. ayé ti bàjẹ́ sí. ìyà ò tó yà lọmọ ike ń sọ pé ká dáa fẹ́ nà. ògbódì lọ́wọ́ ọ̀yá bá tẹ̀ èèyàn lọ́wọ́ tọ́jọ́ bá tẹ̀ èèyàn tí èèyàn ò ṣe èèyàn ó parọ́ ẹ̀ mọ́ra èèyàn ó pé bẹ́ẹ̀ ni òun lòún ṣe. ojú ẹni. wọ́n lọ gbé odidi màlúù gbọ́jú wọn lọ́nu bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. ẹni fọ̀rọ̀. ń gbégbá bó ló ṣe gbégbá ó wà lápò òun. ọjọ́ díjú ẹnì kan ṣó orí ẹni ló lè mú. ọlọ́run ẹni jẹ́ kẹ́ ẹ rí tọ́jọ́ tó mú yín parọ́ ń tẹ́ ẹ ṣe mọ́ra yín ọ̀rọ̀ tẹ́ ẹ mọ́wọ́ tẹ́ ẹ mẹsẹ̀ kò ní di ti yín o ó ní tí mo rí tí mo fi ń ṣàdúrà bẹ́ẹ̀. orí ló bá mi ṣe. Hmm, ní tẹ́ ẹ tún fẹ́ gbọ́ lálẹ́ yìí nàìjíríà yìí mà dẹ̀ wá ga o. nàìjíríà ìlú mi. àjẹsí orí ló bá mi ṣe lèèyàn fẹ́ rí gbà nù kéèyàn dúnrún nǹkan téèyàn ò ṣe mọ́ yàn kéèyàn hẹ̀hún ọ̀rọ̀ kó sì parọ́ ẹ̀ mọ́ yàn kó tún dúró tì í kó dúró tì í délé ẹjọ́ tí wọ́n tún fi dájọ́ ikú fún ọ̀rọ̀ téèyàn ò mọwọ́ téèyàn ò mẹsẹ̀ kódà kéèyàn wá ṣẹ̀wọ̀n twenty six years lórí ọ̀rọ̀ téèyàn mọ́wọ́ téèyàn mẹsẹ̀ ẹ̀wọ̀n ọdún mẹ́rìndínlọ́gbọ̀n ìgbà tẹ́ni yẹn fẹ́ wọ ẹ̀wọ̀n ó wà ní ọmọ ọdún mẹ́tàlélógún ó ti jẹ́ forty nine báyìí ó ṣẹ̀ṣẹ̀ jáde ní ọdún ń lọ sópin ní last year yìí láti nineteen ninety six tó ti wọ̀ ọ́ ha léṣù pé wọ́n kàn náwó sí pé òun ló máa fẹ́ jẹ́ òun gangan ni ẹ mú un ó wákàtí bọ́m̀bẹ̀. Hey ẹ kó nílé ó sọ fàlejò ẹ sọ fún àwọn ará àdúgbò yìí pé ètò ọpẹ́yẹmí ti bẹ̀rẹ̀ o pẹ̀lú Yínká Ayífẹ́lẹ́ ẹ jẹ́ kí wọ́n yí sí Fresh FM ètò tí wọ́n ń dúró de ti dé o ẹ jẹ́ àjọ kọ́gbọ́n ká fi ti èyí tá à ń gbọ́ ká ṣe òdiwọ̀n ayé wa ká mọ̀ tá a ti túbọ̀ kún fún àdúrà ẹ jẹ́ ká lọ sábàlá àkọ́kọ́ ká wípé ta lè rí èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan sẹ́ èmi lè rí kan o èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan o èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan o èmi lè rí kan o èmi lè rí kan o. zero eight zero three two three two one zero five nine zero eight zero seven seven seven seven one zero five nine zero eight zero nine two two two one zero five nine àwọn ojú òpó tó wọ ibi tá a wà yìí nìyẹn tá a fi ń béèrè pé tá a lẹ̀ yìí ẹ lọ ẹ kalẹ́ o ẹ kalẹ́ hello. hello. hello. ẹ kálẹ́ o. hello. ẹ kálẹ́ sà. ẹ kálẹ́ o. orúkọ yín níbo lẹ ti ń pè. orúkọ mi ni fàṣà ṣìbísáyọ̀ láti ọ̀rẹ́ méjì. láti ọ̀rẹ́ méjì ẹ gbóhùn sókè o ẹ̀rí kan yín. <clears throat> ẹ̀rí kan mi mo fi orin dúpẹ́ ni. kí lè rí yín. mo fẹ́ fi orin dúpẹ́. ẹ forin lẹ tó ṣẹlẹ̀ sí ní kẹsàn mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí ò jẹ́ kí n ní tí kò jẹ́ kí n kú mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. àbá yín dúpẹ́ ẹnu ọpẹ́ yín ò sì ní kan. ẹ lọ́wọ́ ẹ kalẹ́ o. ẹ kalẹ́ o. orúkọ yín níbo lẹ ti ń pè èmi lè rí kan o èmi lè rí kan o èmi lè rí kan sẹ́ èmi lè kan o. hello ẹ kalẹ́ o. hello. ẹ kalẹ́ o. ẹ kalẹ́ sà. yes ma orúkọ yín bọ̀lẹ́ tí ń pè wá. èmi lè rí kan o mi ló ń sọ̀rọ̀ látàgbowó. látàgbowó ẹ rí kan yín. bẹ́ẹ̀ ni sà ọjọ́ alẹ́ rẹ bẹ tí mò ń lọ sí pọ́ọ̀sì bí a ṣe dára mọ̀ kọ́ báyìí ó kù díẹ̀ ká dé ìgèrò bí bírèkì mọ́tò ṣe já nìyẹn tó ń wọnú gbólọ̀bọ̀ mo dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ kò sẹ́ kankan tó fara pa. olúwa ọmọ kó ti ní. bẹ́ẹ̀ ni sà. olúwa ṣeun abayín dúpẹ́. hello. hello. hello. ẹ kalẹ́ o. ẹ̀rọ àfẹ̀mí tí mo pè láàárọ̀ kan yẹn náà. ó yá ó yá. ẹ mo dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́. Mm, a ti gbọ́ yín ẹ tí kò jọ ẹ dòkú tí ò jẹ ẹ tí mi dìdàkudà hmm. mo bá ọlọ́run dúpẹ́. èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí. èmi náà bá yín dúpẹ́ lọ́wọ́ ọlọ́run a sì bọ́ ọlọ́run dúpẹ́ náà. ẹ̀lọ́ ẹ̀ka lẹ́ o. ẹ̀lọ́ ẹ̀ka lẹ́ sà. orúkọ yín ni wọlé ti ń pè wá. orúkọ mi ni akínwálé rí dùn látolúyọ̀lé. ẹ̀rí kan yín ẹ̀rí kàn mí o mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ní ọdún kan mo wà ní ọ̀dọ̀ girama mi mhm. àwa fẹ́ dáná alẹ́ mhm. so girama mi wá gbé omi kaná so èmi wá lọ síbi omi yẹn gbà ó yẹ kí oúnjẹ kó ti jinná so ìgbà tẹ́mi máa gbé ẹ̀dẹ̀ mọ̀ pé àpótí la fi máa ń jókòó lóko nígbà yẹn so bẹ́mi ṣe gbé àpótí báyìí pé kí n jókòó báyìí àpótí yẹn wá dágbà tí wọ́n sì díẹ̀ mo ṣe tójú bomi gbóná ẹ̀wà tó ti hó tẹ́kàn fẹ́ dára ìṣèṣin nìyẹn eh? gbogbo ẹyin adìẹ ìbílẹ̀ nígbà yẹn bí twenty one tí ẹyin adìẹ yá yẹn tó yé ní a fọ́ sí mi lójú mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí yóò jẹ́ kójú mi fọ́ tí ń hmm. dòkú nígbà náà. èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan ah ni o èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan. ọmọ ọ̀dọ̀ àgbà hello ẹ kálẹ́ o. hello sir kálẹ́ sir. yes sir. ẹ̀fà kó tó o. ẹ ṣeun o. ẹ̀ tó lọ́ mọ̀ ni o. ẹni ọlọ́run mọ̀ ẹ̀rí kan yín. nìkan ni mí o. ọlọ́pàá ni bẹ́ẹ̀ ni ọba lọ́jà kẹra rẹ̀ fẹ́rẹ̀ sínú ẹ̀sán ẹ bá rí gbọ́dọ̀ ọlọ́run o rí gbọ́dọ̀ ọlọ́run o. pé. pé mi rà rẹ̀ fẹ́rẹ̀ sínú ẹ̀sán. ok ọlọ́run ok pé ìrìn fẹsẹ̀ sínú ẹ̀sán ok. bẹ́ẹ̀ ni ni ni. ẹ sá ẹ ṣeun. èmi lè kan èmi lè kan èmi lè kan sẹ́. jẹ́mi ìdóhùn yẹn mọ̀ báyìí. èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan. gbogbo àbúrò mi tó wà ń bẹ̀rẹ̀ tí n bá ṣe tán. èmi lè kan sẹ́. hello ẹ kálẹ́ o. hello. ẹ kálẹ́ mà o. orúkọ yín ni wọlé ti ń pè wá. èmi ni alájà kubrat Adéọlá. alájà ẹ̀rí kàn yín. bẹ́ẹ̀ ni o ọkàn mi o. ẹ kílẹ̀ rí yín. mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alihamudulilayi. nígbà tí alihamudulilayi ẹ ṣeun. inú kan rún mi ní àná àná òde yìí kódà mo ṣe bí Ọlọ́run Olódùmarè ó ti ṣe bá kí òun mi lọ. títí mo pa mí ṣe ṣùgbọ́n nígbà tí Ọlọ́run ọba mi ó ṣe hmm. kódà mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó lọ́ọ́ ń dá mi padà sáyé o. Hmm tẹni tí tẹni fún mi ń dàbí ìgbà tí wọ́n ń fà tí wọ́n ń fún bí mo ṣe wà ní mo dúpẹ́ ẹ̀rí kan mi. kan èmi lè rí kan èmi lè rí. àbáyín dúpẹ́. kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí. hello. ẹ káalẹ́ mà orúkọ yín níbo lẹ ti ń pè wá. orúkọ mi ni ọpẹ́ yẹmi òun pè láti àǹfààní. ọpẹ́ yẹmi ẹ̀rí kan yín. bẹ́ẹ̀ ẹ̀rí kàn mí o mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kó dẹ̀ mi sí tọmọtọmọ o. olúwa ó ṣe. mo dúpẹ́ pé oyún oyún second born mi tí mo ní kò jẹ́ kí n la lọ o. Hmm. mo dúpẹ́ fọlọ́run o. àdúpẹ́. èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan. sáré kàn sí hello ẹ kálẹ́ o. hello. hello. ó ń kọlu ra wọn ń gorí ara wọn. ikán èmi lè rí ikán èmi lè rí ikán. ẹ ti wà mẹ́ o. ikán èmi lè rí ikán sẹ́. ẹ ló ẹ kalẹ́ o ẹ yí rédíò yín lẹ̀. ẹ kalẹ́ sà. ẹ yí rédíò yín lẹ̀. ìjà mo kó mi sà ẹ kalẹ́ sà. ẹ kalẹ́. ìjà ó sì mí ni o láti Ìbàdàn ọpẹ́ kan mi ni o lálẹ́ àná mo lọ sí Èkó o lè dá wa lọ́rùn bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run kó wa yọ ẹ̀rín kọ́ mi o. hello. hello. hello. ẹ kalẹ́ o. ẹ kalẹ́ o. orúkọ yín níbo lẹ ti ń pè o. orúkọ mi ni ìyá mariam látògùnmákin o. ẹ̀rí kan yín. ẹ̀rí kan mi o. kílẹ̀ rí yín wá. ẹ ṣe oníwòye àná ọmọ mi ni o lásìkò mi mo wà ń mi mọ̀ pé ó ti gọ̀kadà níbo ní gbọ́ ọ̀kadà lọ à ń gbọ́ yín. ó gbọ́ ọ̀kadà wọ́n lọ ọ̀nà ọ̀nà rana express hmm. ìgbà tó ń padà bọ̀ wọ́n ní báwọn ṣe yọ lọ́ọ̀kan àwọn rí àwọn haúsá ilẹ̀ màálù kan jẹ létí létí igbó bọ́lá bí àwọn ọmọlára bí àwọn fúlàní ṣe rí wọn báyìí bí wọ́n ṣe pé àwọn màálù ní náà bá rọ́ sójú títì bí wọ́n ṣe kọlù wọn nìyí lọ́mọ bá ṣubú ló bá dáa wọ́n da màálù sójú títí ọ̀kadà wa kọlu màálù. à ń gbọ́ rí pé wọ́n bọ̀ nínú wa da màálù sójú títì fún wọn lọ́mọ ah. ẹ bá lọ́ba kọlu wọn lọ́ba ṣubú. ibi hmm. ẹtí kejì rẹ ti rẹ́síù rẹ̀ torí pé ó ti dákú tiẹ̀. Hmm. àwọn fúlàní yẹn wá ti pé wọ́n ti ṣubú bó ṣe sáré láti inú igbó nìyẹn ọmọ yẹn ní ó sì dákú òun kàn ranjú ní òun kàn ń wo mọ́tò máa sọ. Hmm bó ṣe sí àpò rẹ̀ tó lọ yọ kẹ̀kẹ́ ìdàbí kùsà tí wọ́n ń wí yẹn tó wà lápò wọn bóyá ó fẹ́ ó fẹ́ pa wọ́n síbẹ̀ fún gbọ̀kadà lọ́wọ́ bó ṣe lọ́lọ́kadà kan tí ń bọ̀ lọ́ọ̀kan tó tanná nìyẹn náà bá ta sínú náà bá ta lọ hmm. ọpẹ́lọpẹ́ àwọn tí ń bọ̀ náà bá mi rẹ́síkì wọn o ah, ẹ̀rí kan tó agbára òun jẹ́ kí wọ́n bọ́ bá tọ̀fọ̀ sẹ́nu ọ̀nà mi o àdúpẹ́ àdúpẹ́ kò jẹ́ kí wọ́n kí mi kú ọ̀rọ̀ ọmọ kò jẹ́ báyìí fọ́ burúkú lé mi léjì káwà tó àfikún lérí ọmọ o. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. èmi bóyá ká dàdúró ń bẹ̀ fún alẹ́ yìí ẹ jẹ́ kí n sáré polówó polówó ọjà méjì ìbí mẹ́ta ká wá bẹ̀rẹ̀ ètò fúntalẹ̀ ìsànsàn ẹ kalẹ́ o. ilé ìtajà play dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin oníbàárà wa pátá a dúpẹ́ ọdún twenty twenty one yìí a sàn wá síre o ọdún yìí a sàn wá síre bá a ṣe ń kì í káàbọ̀ sọ́dún tuntun ẹ sáré gba gúdígudì yìí kẹ́ ẹ fi sọ̀rọ̀ àjíjà yín. ọdún ọdún ayọ̀. ẹ tètè mọ málòkù fóònù yín bọ̀ kẹ́ ẹ wá fi gba tuntun lójú ẹsẹ̀ láì sanwó kankan tàbí kẹ́ ẹ padà wá sanwó tó bá nílò kẹ́ ẹ fowó díẹ̀ kún. ó jọ ń kó sòro gbàgbọ́ àbí ẹ̀bùn ọdún nu tí lè tajà play ju ta fún gbogbo ẹ̀yin oníbàárà wa lálùbáríkà. ó yẹ tètè wá gbẹnu sí i kó tó kásẹ̀ ńlẹ̀ play new year swap deal ni ẹ̀rí bó ṣe ta kọ́fà dànù bíi búrẹ́dì tọ́yọ gọbú. ṣáà rí dájú pé fóònù àlòkù tó mú bọ̀ ní ìtì dáadáa tó sì ṣeé wò lójú bákan náà lẹ́dínwó àgbàyanu tó ń bẹ lórí gbogbo ohun èlò tó ń lona ẹ̀kúkú ti mọ ilé ìtajà play tẹ́lẹ̀ mọ́kànlá roundabout tàbí palm shopping mall ring road ìbàdàn zero eight zero nine three three seven three three three three àdéhùn àtàsọtẹ́lẹ̀ ń bẹ o play ẹja iye ọlọ́ba pẹ̀lú wa. ṣé àmàlówó lọ́wọ́. Ah, ah lówó búsọ̀búsọ̀ ọmọ di firifiri ṣiṣẹ́ náà ló gbómi mu tó bẹ́ẹ̀. wọ́n dán lóhùn oje kóòtù ló ń pò ìrìn lẹ́nujọ́ mẹ́ta yìí. ìjọ ọjà mọ̀ pé dúkìá tí mo fowó iyebíye rà. ṣíṣe mo ti tẹsẹ̀ bọ́ra. wo ó dàbí ẹpin ti gbà mí. ìwọ náà kókù kí ló tó sọ fún mi pé o ilé àbílẹ̀ kí n mú ọlọ́mọdé property. màdé real estate àwọn sáà ní tọ́lọ́. ṣó fẹ́ ralẹ̀ àbò fẹ́ talẹ̀ o fẹ́ ralẹ̀ àbò fẹ́ talẹ̀ madi property and real estate ló ṣe fọkàntà tí wọn ò ní pinlẹ̀ nù bó fún ọ lẹ́stéètì tí o sì ní sí wàhálà òun onílẹ̀ bẹ́ẹ̀ sì rèé tọrọ gbadekaba ni kọ́lé nílànà tó di òní níbàámu pẹ̀lú bákú ẹ̀ ní bá ṣe rí madi property lọ́gá àgbà ọ̀jìnì akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ ẹ̀rọ làwọn òṣìṣẹ́ wa ojúlówó èròjà kọ́lé lábàáyín lò tí ó sì dùn ó digbí láì sí ẹ sì tún lè kàn project management ẹ kàn eighty one lẹ́gbẹ̀ẹ́ Ìbàdàn North East Local Government Secretariat at Iwo Road zero seven zero four four nine six eight eight three three www.madeproperty.ng. Made Property and Real Estate Integrity Redefined. ẹ kí n máa kí n pẹ káàbọ̀ padà ẹ̀yin tí ẹ ń wò wá lórí Facebook ẹ ẹ tún bá wa share ẹ bẹ ṣe máa bá wa share lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ ká wá tẹ́ pẹpẹ ètò fún ta lẹ́yìn fún àǹfààní àwọn tí ò ráàyè wò báyìí tí wọ́n ò wò létà ẹ jẹ́ kọ́pọ̀lọpọ̀ ó tún darapọ̀ mọ́ wa láti gbọ́ ètò ta lẹ́yìn ẹ bá mi share ẹ lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n. mo sọ lẹ́ẹ̀kan mo ní ọ̀rọ̀ tẹ́ ẹ̀ mọ́wọ́ tẹ́ ẹ̀ mẹsẹ̀ ọlọ́run ò ní jẹ́ kó di tiyín ogun tó burú jù láyé ni àdúrun mọ́ àwọn kan dúnrun nǹkan mọ́ èèyàn ní tí èèyàn ò ṣe kánkàn hun ẹ̀hún ọ̀rọ̀ kí wọ́n fi kọ́ èèyàn lọ́rùn kí èèyàn wá máa jà raburabu pé òun ò sì mọ́wọ́ òun ò mẹsẹ̀ lórí ọ̀rọ̀ yìí kó wá fẹ́ yọ ńbẹ̀ kó má lè yọ àwọn pé ní tó burú ni. kò sí ní tí èèyàn fẹ́ fi wẹ̀ ẹ́ bẹ́ẹ̀ yẹn á mara bú jù bẹ́ẹ̀ lọ pàápàá jùlọ tó bá ti ń di ọ̀rọ̀ ti ọlọ́pàá tàtàrí tàtàrí dé àtìmọ́lé látàtìmọ́lé tó dé kóòtù láti kóòtù ó fi já sí ẹjọ́ ikú wọ́n tó wá tún rí padà sí láìfà láti láìfà after twenty six years ṣẹ̀ṣẹ̀ wá ní oore ọ̀fẹ́ àti jáde síta kí ló sì jẹ́ kó jáde síta torí pé olórí wa lórílẹ̀‐èdè yìí ó ní kí wọ́n decongest àwọn ọgbà ẹ̀wọ̀n ntọ́lọ́n fi bá wa ṣe ọ̀tọ́lọ́n fi bá àwọn ṣe tí wọ́n fi yọnu mò ń bọ̀ wá. máa pa fóònù yín yẹn náà alàgbà tá a máa fi ṣetán ẹ dákun ẹ kọ́kọ́ pa fóònù yín náà ṣẹ́gbọ́. ẹ kí n kọ́kọ́ béèrè náà wípé báwo lẹ ṣe gbọ́ sétò yìí báwo lẹ ṣe gbọ́ sí Ọpẹ́yẹmí ẹ mo gbọ́ ní orí rédíò. ẹ gbọ́ lórí rédíò. bẹ́ẹ̀ni. lẹ́yìn náà fi wò pé ọpẹ́ yẹ yín ẹ fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọmọ ìlú wo ni ṣé ọmọ Yorùbá náà sì ni. ní sọmọ Yorùbá. ẹ kì í ṣe Yorùbá. bẹ́ẹ̀ni. ẹ̀yin lẹ lò ọdún mẹ́rìndínlọ́gbọ̀n twenty six years. bẹ́ẹ̀ni. lọ́gbà ẹ̀wọ̀n. bẹ́ẹ̀ni. wọ́n ti kọ́kọ́ dájọ́ ikú fún yín. bẹ́ẹ̀ni ṣùgbọ́n létà kálà bá yín já láìfà àjímọ̀bí náà bá yín rìtẹ́ẹ̀nì ẹ̀ sí láìfà. àjùmọ̀bí kan rìtẹ́ẹ̀nì ẹ̀ ni kò ṣe mí lánàá rárá kò lè ṣe mí lóore. tó bá kàn dá padà sí ilé ikú kọ́ ṣebí lórí pé wà ní láìfà yìí lọ́lọ́run fi wá mú yín jáde at last nsìn gbogbo àwọn tó tọ́lọ́run lò fún yín jẹ́ ló yẹ kẹ́ fi ẹ̀mí ìmoore hàn sí wọn. àjùmọ̀bí ọ̀rẹ́ ni ọ̀pọ̀lọ́wọ́. Eh, eh, eh, kí ọ̀rọ̀ wa lọ́wọ́ ni kò lè yí ẹ̀yin ṣé àwọn pé ẹ̀yin ẹni tó bá wà lẹ́mọ̀ọ́ ma tẹni tó ń ṣe ti tòun ẹ lè mọ gbàtàn gbéwèé wa tán bá kọ nǹkan míì sórí ìwé nǹkan tán bá sọ lábẹ́gẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀jẹ̀ a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. tó bá ti dájọ́ ikú fún yàn tó bá ti yí ẹ̀dá kò lè dá padà mọ́. tán bá ti dájọ́ ikú fún yàn. tí gọ́vùnà kan bá ti yí. tó bá ti yẹ. tó bá ti yẹ ẹ̀dá kò lè dá padà mọ́. kò lè dá padà sí ikú mọ́. kò lè dá padà mọ́. síbẹ̀ náà ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. kíní kámẹ́rà kan wà ń bí o tí wọ́n fi ń wò wá jákèjádò gbogbo àgbáyé iṣẹ́ ìfẹ́ kan rojú yín àbẹ́ ìfẹ́ kan rojú yín. ó lè rí. wọ́n lè rojú yín. ó lè rí gbàdé mi ṣe nǹkan tó gbé mi dẹ́wọ̀n. ẹ ṣe nǹkan tó gbé yín dẹ́wọ̀n. mi ṣe nǹkan tó gbé mi débẹ̀ wọ́n lè rí ẹni tó bá jalè dẹ́wọ̀n lọ́ máa ní kó má rojú òun. so ká gbójú yín sílé. wọ́n lè gbé síbẹ̀. ẹ jẹ́ káwọn ará lè rojú wọn. ṣé ẹ máa fẹ́ dárúkọ yín àbẹ́ ẹ fẹ́ dárúkọ yín ẹ fẹ́ dárúkọ yín ṣùgbọ́n wọ́n mọ̀ yín nìbàdàn dáadáa ládùúgbò tẹ́ ẹ gbé ní kékeré. wọ́n mọ̀ mí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó mọ̀ mí mi ò sí mọ́. ọ̀pọ̀lọpọ̀ tó mọ̀ yín ti kú ọ̀pọ̀lọpọ̀ tó mọ̀ yín gbà yẹn ojú kékeré ìgbà tẹ́ ẹ wà ní kékeré ẹ ní ọmọ ọdún mẹ́tàlélógún lẹ wà ńgbà náà nígbà tá à ń tàkùrọ̀sọ tá à ń ṣàlàyé ọ̀rọ̀ fúnra wa àbí bẹ́ẹ̀ kọ́ kí ni tó ṣẹlẹ̀ gan-an ní pàtó bóun ìrìn àjò yìí ṣe rí kí ló gbé yín dọ́gba ẹ̀wọ̀n kí ló gbé yín di ibi tí wọ́n fi dájọ́ ikú fún yín bó lẹ ṣe yọ nílé ikú bó lẹ ṣe yọ lọ́gbà ẹ̀wọ̀n bó lẹ ṣe jáde síta. nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo wà ní ṣọ́ọ̀bù ẹ̀mí eh, àtẹ̀gbọ́ mi èmi máa ń kọ́ lọ láàárọ̀ tó bá tún kò bíi nine wọ́n máa bá mi ní ṣọ́ọ̀bù. ọ̀rọ̀ tá à ń sọ ìtọ́dún mélòó báyìí. ó tó twenty six years báyìí. ọdún wo gangan nìyẹn nineteen ninety six nineteen ninety six ńlọrọ̀ ìwáyé tẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá rí ìdáǹdè ní. April last year. April ọdún tó kọjá yìí. April nine. April nine twenty twenty. bẹ́ẹ̀ni. lọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ kó yín yọ. bẹ́ẹ̀ni. ẹni ẹ̀ ń ṣọpẹ́ kan ẹni bí kòrónà ṣe ń ba ọ̀pọ̀lọpọ̀ nínú jẹ́ ẹni kòrónà yẹn ló jẹ́ kí inú ti yín dùn. bẹ́ẹ̀ni. bó o nìyẹn ṣe jẹ́. tọ́ ọ bá jẹ́ kòrò ni. ẹ ẹ má ti jà lọ bẹ̀yẹn ẹ jẹ́ ká gbé e láti bẹ̀rẹ̀ ká kó o láti ilẹ̀ kó lè yé àwọn èèyàn tí ń gbọ́ wa ńlé bó o nìrìn àjò yẹn ṣe jẹ́ kí ló sún yín débẹ̀ ṣé ẹ mọ̀ sí àbẹ́ ẹ mọ̀ sí àbí wọ́n kàn déédéé bù yín sọ àbí wọ́n kàn dojú sọ yín ni wọ́n sì sọ pé ẹ ṣe nǹkan báyìí. ẹ èmi àtẹ̀gbọ́ mi ni àjọ ń gbélé. ìgbà yẹn kò tí ì márì mo dẹ̀ wà lọ́mọ twenty three years ìgbà yẹn kíní kọ́ni láti kékeré mi mo láìkí bọ́ọ̀ gan ìgbà tí mo wà lọ gbẹ́wọ̀n nǹkan tí gbogbo wọn á fi mọ̀ mí nìyẹn ọ̀pọ̀lọpọ̀ tó dẹ̀ wà tó dẹ̀ jáde kó mbẹ̀ bọ́ọ̀ yẹn lọ́ọ́ fi mọ̀ mí jù. ẹ ń gbá bọ́ọ̀ dáadáa. mo gbá bọ́ọ̀ dáadáa dáadáa ni mo gbá bẹ́ẹ̀ sí bọ́ọ̀ disin yẹn sì ń gbá bọ́ọ̀. disin mo sì ń gbá. n tó fi mọ̀ yín lọ́gbà ẹ̀wọ̀n tẹ́ fi popular lọ́gbà ẹ̀wọ̀n nìyẹn. so ok ẹ fẹ́ dárúkọ nbà ní kìlọ̀ kọ́ tí wọ́n máa ń pè yín ní. ah mi ò ok. so àjọ wà lè ń jọ yẹn ọ̀hún ti lọ àjọ lọ sí ṣọ́ọ̀bù ni wọ́n wá ní kí n lọ dáná ńlé kí n lọ ṣètò kí n gbé wá sí ṣọ́ọ̀bù mo wá kó ṣọ́ọ̀bù. ìyẹn jẹ́ ọwọ́ àárọ̀ àbọ̀wọ̀ ọ̀sán. ọwọ́ ọ̀sán mọ́ ọwọ́ àárọ̀ mọ́wọ́ ọ̀sán yẹn ni mo kó ṣọ́ọ̀bù ní nǹkan bíi twelve to one. ẹ̀gbọ́n yín lẹ̀ bígbà tí ẹ̀ kọ́ṣẹ́ lọ́dọ̀ ẹ̀gbọ́n yín yẹn ni. bẹ́ẹ̀ ni. irú ọjà wo làwọn ń tà. aṣọ lọ ń tà ní dùgbẹ̀ ńgbà yẹn. aṣọ náà ń tà ní dùgbẹ̀ níbàdàn bí. bẹ́ẹ̀ ni that's right. aṣọ lọ ń tà so ọdẹ ni kí n lọ lé kí n lọ dáná mo dẹ̀ lọ́lé iṣu ló ní kí n ṣe torí ìgbà míì nine sí ten la máa ń close wá ní kí n lọ ṣe mo dẹ̀ lọ́lé máa fẹ́ lọ ṣe iṣu mo ti bẹ iṣu yẹn mo ti gbélé ná máa fẹ́ lọ gbé ata tí mo fẹ́ dí àti ẹyin mo kò búrò ọ̀kadà ń ta ni àti mọ́tò. Ah. ọ̀kadà àti mọ́tò. bẹ́ẹ̀ni mo ní ah, kí ló ṣẹlẹ̀ ń ta yìí mo ní èrò ẹ bá mi sọ̀rọ̀ sókè o wọ́n ní kí ló ṣẹlẹ̀ báyìí wọ́n ní orun mọ́tò tí mò ń gbọ́ ẹ̀ máa pọ̀ kẹ̀ àwọn àlejò kò dé ni àbí wọ́n tún ti gbókùdé máa sílẹ̀ kọ́ òkú bíi báwo. gbà mí tí ọmọ ẹlòmíì tó bá wà ní ìlú bí èkó báyà kankan gbà mí wọn kò sàdédé gbélé mi wà lé pé ó ṣaláìsí wọ́n ní ẹ̀họ́ ni mo rò bì mo kò búrò ọ̀kadà ni léraléra mo ní mo á sílẹ̀kùn mo ní kí ló ṣẹlẹ̀ torí inú ilé ọ̀dọ̀ wa ẹ̀ wọ́n kọ́ ọ̀nà wa wà láàrin méjì wọn á ní òun ni òun ni mo níta ni. ẹ̀ta ló náwó sí yín. bàbá tí ó wá gbé mi lé ọ ní òun ní nìyẹn sẹ nìyẹn ní ṣé ń ta wá múlẹ̀ lé ọ nìyẹn ní kí ló mọ. ẹ sì kéré ńgbà náà. mo sì kéré yẹn kọ́ sọ́sẹ́ yìí ní à ṣé ń tẹ́ ẹ dárúkọ lé lé ọ ní ọ̀hún ní à wọn á ní kí ló ṣẹlẹ̀ ó kò bùnmi sọ ni ó kò fún mi ńgbà tí mo ní à. ìyẹn ọlọ́pàá àbí bàbá yẹn. ìyẹn bàbá yẹn mo ní à kí ló dé àtẹ̀bí ah, ọmọ yín ni ẹni kọ́ máa wà sí ọ̀dọ̀ mi mọ́ ní mi wọ́n ti ní kọ́ ọmọ wọn máa bá yín rìn mọ́ ọmọ yẹn máa wà sọ́dọ̀ mi kí ló dé àwọn ìwà wo ló wà lọ́wọ́ tí yín náà ọmọ yẹn máa ń play ball ẹ rò pé ibi tó mọ ékeré bá ti rí ball ibẹ̀ lọ́ máa lọ gbogbo ìgbọ́ máa wà ní. so ọmọ torí bọ́ọ̀lù yẹn lọmọ yẹn ṣe ń tẹ̀lé torí bọ́ọ̀lù yẹn lọmọ yẹn ṣe máa ń wá ó dẹ̀ ní kọ́ ọmọ yẹn máa wà èmi dẹ̀ ní mo á sọ fún ọmọ yẹn pé kọ́ máa wà sí ọ̀dọ̀ wa mọ́ ìkọ̀kọ̀ bẹ́yẹn kó mo á sọ fún pé tí bọ́ọ̀ bá wù ẹ̀ gbá lọ sọ fún dáàdi ẹ̀ kọ́ra bọ́ọ̀ fún ẹ pé dáàdi ẹ ti ní kọ́ máa wà síbí báyìí sáànù ọmọ yẹn ọmọ yẹn lọ níjọ yẹn mi wàá gbà kí ọmọ yẹn wá mọ ẹ̀gbọ́n mi wá ní ìjọ tọmọ yẹn bá ti wá sí ọ̀dọ̀ wa ń kọ́ ọ náà máa nà mí o mo ní mi nìjẹ́ kọ́ wá mọ́ mo ní tó bá fẹ́ play ball tí bá ti wá sí orí field mo ní kọ́ máa wá mo ní ah, ọmọ yẹn ò sá wà sọ́dọ̀ mọ́ kí ni mo ṣe fún yín mo ní kí ni so ẹni tí mo lọ jà lórí mo ní jalè hmm? èmi ó ní èmi ọ̀já le ní à ó wá so mí lọ́wọ́ ó so mí lẹ́sẹ̀ ó wá gbé mi sí orí ọ̀kadà. ó so yín lọ́wọ́ ó so yín lẹ́sẹ̀. ó wá gbé mi sórí ọ̀kadà hmm. àwọn èèyàn wá ní à ah, tẹ bá so ní ẹsẹ̀ ẹ lè gbé sórí ọ̀kadà wá ní ẹ̀yà gbé sínú mọ́tò kó gbé sínú mọ́tò ni mo wá wà bọ́ wá gbé mi lọ sí ẹgbẹ́ kan mo wá wà nínú ẹgbẹ́ kan. ẹ sọ̀rọ̀ sókè. bíi tí wọ́n gbé mi lọ sí ilé bàbá màrúfà ìyẹn sọ́jà nìyẹn ó ń ṣe ní odòǹgbò barak bàbá mọ̀rúfá. bẹ́ẹ̀ni sójà làwọn. sójà làwọn wá somi síbẹ̀. ṣé ilé wọn náà lólè ti jà ni. kí ó lo ọjà ńlé wọn. òkè wọn kàn gbé yín lọ sílé bàbá. ẹ̀gbẹ́ ilé wọn ni ọ̀dọ̀ tiẹ̀ náà wà woman kan tó ń jẹ lẹ́gbẹ̀ẹ́ bẹ̀ ẹ̀gbẹ́ bẹ̀ ló wá dé mi ló wá gbé mi sí. so ìgbà tíyẹn wá dé ní kò bíi four wá ní kí ni ọmọ ìṣètè wá fi dè ẹ má pààyàn sí bíbá yo wọn á ní ọjà lọ ní à ta lọ́jà ló wọn ní ọlọ́rọ̀ọ̀bù ní wọn ní à ọlọ́rọ̀ọ̀bù kẹ kí ló gbé lọ tí ọlọ́rọ̀ọ̀bù oníṣó gbé bọ̀ lọ ní kò gbé bọ̀ lọ tó gbàdà lọ ní kò má dà lọ kí ló mú lọ tẹ́ ní ọlọ́rọ̀ wà ọ̀nà ọjà lè. bàbá sọ́jà yẹn ló ń béèrè bẹ́ẹ̀. bàbá sọ́jà yẹn ló ń béèrè bẹ́ẹ̀ ọ̀nà ọjà lè. pé ká má pa síwájú ilé òun o. ó ní ká má pa síwájú ilé òun ah, máa ní èmi ọjà lé o wọn náà tààrọ ọmọ tí wọn àmì báyìí tẹbi ń pa mí tí wọn fún mi lọ́njẹ o bàbá yẹn ní ah, ẹ fún lọ́njẹ àwọn ẹ má fún lọ́njẹ o wọn ní wà àdúgbò ni wọn ah, ní àdúgbò ni ọmọ ẹ wà látijọ́ yìí tó o jalè ṣé ó yẹ ṣèdè bíbá yìí ni. ṣé wọ́n sọ bí tó lè ti jà fún yín. wọn ò sọ bí tó lè jà fún mi ọ̀hún tó ń gan mi rí mi rí ẹni. wọ́n ṣàṣọ pé ó lè jà. wọ́n ṣàṣọ pé wọ́n ja woman yẹn ló lè bẹ̀tì létà tí mo wà ní station mo ti wà ní station ó ti lé lóṣù kan wọ́n ṣe wá gbé mi lọ sí hospital pé mo lọ ja woman yẹn ló lè mo ní woman yẹn mo lọ ja ló lè kẹ̀ gbàtí mo dèdè bẹ́ẹ̀ mo ní ja woman yẹn ló lè sẹ́yìn mọ wúmà yẹn. mi mọ mi rí mi rí rí. ṣàdúgbò kan náà lẹ̀ ń gbé ni kò sí ládùúgbò wa odòǹgbò ni àbí bí kọlọ́nà ti wá ọ̀nà máa ń rajà káàkiri ni. òun lẹ òun náà sọ pé wọ́n jà lólè. òun lọ sọ pé wọ́n jà lólè tó wá ní èmi lòún rí láàárọ̀ so ìgbà tí ó dẹ̀ wá lọ. sóbìnrin yẹn ló sọ pé yín lòún rí láàárọ̀. máa yẹn lọ ní èmi lòún rí láàárọ̀. máa tó ní kọ́mọ má bàa yín gbá bọ̀ mọ́ ló lẹ́yìn lòún rí láàárọ̀. ọ̀ wá ní èmi lòún rí láàárọ̀. ṣé ẹjọ́ ní nǹkan papọ̀ bí ẹ gbólóhùn ọ̀sán tẹ́lẹ̀. ọ̀rọ̀ bọ́ọ̀lù ó bọ́ọ̀lù pẹ̀lú ọmọ yẹn ni. pé kọ́mọ má tẹ̀lé yín mọ́ torí bọ́ọ̀lù. kọ́mọ má tẹ̀lé mi mọ́ lájọ ní kò sí nǹkan míì lẹ́yìn yẹn èmi dẹ̀ ní ọmọ ẹ lọ́ọ́ máa kìlọ̀ fún ọmọ ẹ lọ́ọ́ máa bùṣọ èmi kọ́ lọ́ọ́ máa mú èmi kọ́ mọ́ ló ń fokò wọ́ ọmọ ẹ. láti gbá bọ́ọ̀lù láti gbá bọ́ọ̀lù mo ní torí bọ́ọ̀lù ó ṣe ń wá mo ní kẹlẹ́ òbí mo ní ìtọ́ paapọ̀ ní tọ́mọ ọba dúró bá yín ṣe lé èmi kọ́ mọ́ ló pè. Hmm. ẹ kalẹ. ẹ kalẹ sá atọ́kùn a kù sí mi lẹ́nì. yes sir ẹ kú ètò sir. orúkọ yín àti iléeṣẹ́ tí ẹ wá ṣojú. adésínà jagunmadé pajuan lorúkọ mi. àjí o <laughs> ṣá lórí rédíò. ok iléeṣẹ́ wo lẹ wá ṣojú. mo wá ṣojú fún iléeṣẹ́ madé property and real estate. ok iléeṣẹ́ tó jẹ́ pé ó ń ta lé àti ilẹ̀ lọ́nà tó fi ní lọ́kàn balẹ̀ ilẹ̀ téèyàn rà tí ò ní sí pààyè ilé téèyàn rà tí ó fi ní lọ́kàn balẹ̀ tí ó sì pé àní fún àní gbà tí ó fi lọ́kàn balẹ̀ níta dúró fún nìyẹn a dẹ̀ dúró fún pé à ń báyàn kọ́lé àwọn ilé kódà ó ní àwọn ilé kọ̀ọ̀kan rẹ pé a máa ń fa kọ́kọ́rọ́ ilé fún àwọn kankan ní inú oṣù kejì tá a fẹ́ mú lọ́la yìí tàbí bá wọn kọ́ tán nínú sọ́kà ń bí ògbóǹtarìgì olórin kan wà nìbàdàn tí wọ́n bá sílé rẹ̀ àwọn náà la bá kọ́ so àwọn engineer wa láwọn qualified engineer tó yẹ pé wọ́n ń ṣiṣẹ́ fún ẹ̀ka ti bẹ̀ yẹn bẹ́ẹ̀ dẹ̀ ni so ilé tamara lọ́dọ̀ wa àtìlẹ̀ tamara lọ́dọ̀ wa ilé ojúlówó ni ilẹ̀ ojúlówó ni tó fi hàn lọ́kàn balẹ̀ torí bí torí tí ó kọ̀yàn bá bàjẹ́ iṣẹ́ yẹn ló bàjẹ́ iṣẹ́ yẹn bá dẹ̀ bàjẹ́ ayé yẹn ló bàjẹ́ kọ́ńtà bá yogbo wa jẹ́. ibẹ̀ yẹn ni mo kọ́kọ́ fẹ́ lọ pé eh. ẹ̀yin tẹ́ tẹ́rìsì mà lágbára eh. Jagunmade Pajúmọ̀ àti gbogbo eh. èèyàn mọ̀ lórí rédíò ẹ wá tẹ́rìsì. ọ̀rọ̀ property so ó ti ó ti gbé yín rù nìyẹn o. ó ti gbé ó ti gbé mi rù gan yìí sì ni pé iṣẹ́ tó yẹ pé wọ́n fi tó èmi gan dàgbà ni níṣẹ́ property kátàlẹ̀ ìdàgbà iṣẹ́ dáàdì mi ni and then àwọn èèyàn rò pé tá a ti gbọ́ kinní kan property wọ́n ti rò pé ọ̀rọ̀ pé ká lọ ra lẹ̀ wá tọ́sán ẹ̀ka sínú gbó kan ká mọ bẹ́ẹ̀ ta fáwọn èèyàn. ó túmọ̀ sí pé ẹ̀yin ò ní ẹ̀ka kankan síbi kankan báyìí. a ní ẹ̀ka tó pọ̀ ṣùgbọ́n kéde pé ilẹ̀ oko ilẹ̀ oko àwa lọ rí gímọ̀ bẹ́ẹ̀ àbíká kan ìfẹ́sì kékeré kankan ní ká máa gbowó lọ àwọn èèyàn pé a máa ra ilẹ̀ estate ní tán pè ní estate gangan tó jẹ́ real estate gangan mm. òun làwa ṣe consultancy làwa ń ṣe. pé ẹni bá nílé tó fẹ́ tà àbẹ́ni fẹ́ ra lé àbí ẹni bá ní property tó fẹ́ kẹ́ ẹ bá òun kọ bóyá pàápàá jùlọ ẹni wà lókè òkun kí òkun tí ò ráàyè wá tí ò ráàyè wá lé tí ò dẹ̀ tán yàn pé bóyá pé kó má gbó òun lọ. àbí ẹni wà ní nàìjíríà tí iṣẹ́ ò fààyè lẹ̀ láti máa lọ sáìtì ní gbogbo gbà. ohun tá a wà fún nìyẹn tó yẹ pé níta wá ṣe ń di iṣẹ́ gangan ni pé a fẹ́ tún ìgbàgbọ́ àwọn èèyàn ṣe pé àwọn èèyàn ò trust àwọn èèyàn mọ́ ẹ rí i pé àkọmọdé ṣe wá pé integrity redefined pé ìwọ ọmọlúwàbí àtúnfẹ́ tún ṣe padà ká rí ìmọ̀dé ká jẹ́ kí nǹkan káwọn ìgbà pé ẹni tó sì ń ṣe dáadáa ṣì wà ok téèyàn bá fẹ́ bá yín dòwò pọ̀ nílé iṣẹ́ yín kí ni àwọn ìgbésẹ̀ téèyàn máa gbé. téèyàn fẹ́ bá a dòwò pọ̀ bóyá ó fẹ́ ra lẹ́sìn àbò fẹ́ ra ilé káàkiri táwọn ní káwọn mẹ́sàn bíi àlè mẹ́sàn tán so aláwọn ilé káàkiri kódà nílé kan lọ́wọ́ lọ́wọ́ ìdọ́pẹ́ Àbújá ló wà tó jẹ́ mighty mansion gidi làbújá làbújá tó mansion gidi tó tóbi gan ani nílé sọ́mẹ̀ẹ́bí ani káàkiri anílẹ̀ anílẹ̀ káàkiri tó dẹ̀ jáwọn lẹ́tọ́ pé tí ó sì pé àní fún àní gbà. kí ni ìgbésẹ̀ téèyàn máa gbé ìgbésẹ̀ téèyàn máa gbé ni pé ẹ bá fẹ́ bá ara lẹ̀ bó bá ara lé so wọ́n máa wá sí wọ́n lè pè wá tàbí kí wọ́n wá sí iléeṣẹ́ wa tó wà ní nọ́mbà eighty one lẹ́gbẹ̀ẹ́ ìbàdàn north east secretariat nìyẹn ní ìwòrò tá a kọjá tá a gbà ìdí àpẹwọlé ká tó dé mosque ká kọjá mosque àríṣekọ́lá díẹ̀ ẹ ti rí madé property and ẹ ti rí ọ́fíìsì gàgàrà yẹn bẹ́ẹ̀ ibẹ̀ la wà tí wọ́n bá a dòwò pọ̀ adẹ̀ láwọn ibi tí wọ́n lè kàn sí lórí àwọn social media lórí website so láti gbásùnmọ̀ ilé tí wọ́n fẹ́ rà lélẹ̀ o wọ́n á sọ pé à ń fẹ́ ra lé o irú ilé wo lẹ fẹ́ kí ni budget lórí àwọn òbí wọn lérí ẹ̀ bọ́jẹ̀tì wọn àti tán interest àdúgbò tán bá nífẹ̀ẹ́ sí kì í bá kàn mọ́ pé gbogbo èèyàn wa lọ́mọ oríjọ sọ́nà after ẹgbẹ́dà àbí lọ́nà kiri o ẹnu tajà lógún pa tẹnu alọ́ kọ́lẹ́sì kiri sọ́nà kiri kò mú so a wo a bá a tún máa gbà nímọ̀ràn pé yàtọ̀ tó táwọn gbà lọ́wọ́ pé bó lè fẹ́ ṣe ibo lè fẹ́lẹ́ sí ibo lè fẹ́lẹ́ ilẹ̀ tẹ́ fẹ́ rà ẹ fẹ́ fi kọ́lé àkọ́gbé ni residential ni àbí commercial àbẹ́ fi kọ́ plaza àbẹ́ fi kọ́ hotel a máa ń ṣe ẹ̀ ń lé wa tabalẹ̀ bá wọn kọ́lé kì í pé a máa torí ká lè rówó a wà fún pé ká rí nǹkan kan gírígírí afẹ́ sí pé ká fi okọ̀ tó dáa lulẹ̀ gẹ́gẹ́ bí a ṣe mọ orúkọ mi náà sọ pé okọ̀ wọ ò bàjẹ́ rí kò dẹ̀ ní bàjẹ́ àdẹ̀tún ní iléeṣẹ́ tá pé à ń ṣe alábẹ̀rẹ̀ náà tá a bẹ́ lọ́n kí tiwa náà bàjẹ́ fún di èlé a wá fún òdodo kéde pé àṣàwọ̀ ọ̀ṣẹ́ a ti ń ṣe lábẹ́nú tẹ́lẹ̀tẹ́lẹ̀ àsìkò ariwo tó kánú jẹ káwọn èèyàn mọ̀ tó pé àrí pé àwọn èèyàn ń dààmú lórí ọ̀rọ̀ ẹlòmíràn láìjọ àti ń gbọ́ pé wọn ṣe kíní kan estate estate a gbọ́ pé ìrìlẹgbẹmí rí pẹ́ẹ́nìkan sọ pé òun lọ sí estate òun tó ń kọ́ o bóyá wọn àti ìparí ẹ akẹrẹ pé nugbó ẹ náà lùsíàwá náà ni bóyá wọn ti kù <laughs> díẹ̀ lélẹ̀. ọ̀dà téèyàn bá fẹ́ wá sọ́dọ̀ yín ẹ júwe eh, ọ̀dọ̀ yín yẹn lẹ́ẹ̀kan àti tẹlifóònù nàbà téèyàn á pè é téèyàn fẹ́ wá sí ilé wa ìyẹn Made Property and Real Estate Integrity Redefined téèyàn fẹ́ wá sọ́dọ̀ wa tó bá tún bọ̀ láti ọ̀nà wòrò lábẹ́ bridge tó bá ti dé North East Ìbàdàn North tí wọ́n ṣe mádé tí wọ́n ṣe ogbẹ́ tí wọ́n ṣe lọ́yọ̀ ilé tó rẹwà tó bu tó bu yìí lójú ni wọ́n á ti rí bẹ́ẹ̀ nìyẹn ní apọ̀ tó wọn kánábọ̀ látọ̀nà dí àpẹ̀ tí wọ́n kọjá mosque kàṣí kọ́lá díẹ̀ ká máa wọ apá left wọn kan tó dé Ìbàdàn north east ó kù méjì tán máa dé Ìbàdàn north east secretariat wọ́n ti máa rí wa ní apá àlàáfíà wọn. telephone number nine six eight eight three three zero seven zero four four nine six eight eight three three. ẹ yà gbé bọ́dì. bákan náà ẹ atọ́kùn <laughs> sí ọ̀gá wẹ́n ní sùúrù sá. ọ̀gá yìí. <laughs> so táwọn fẹ́ wo táwọn fẹ́ wà ní bóyá wọ́n fẹ́ kàn sí wa ní www àwọn àbẹ̀ náà www.madeproperty.ng www madeproperty.ng òun náà fi lè kàn sí wa. àwọn èèyàn ń sọ bí wọ́n ní pajuan must pay for this pé eh, pajuan ah, ẹ̀ sanwó iṣẹ́ ah, ilé ah, yìí. àwọn náà fi pawó ni eh. so ṣùgbọ́n àwọn nǹkan girigirigiri à ń ṣe pẹ̀lú wọn lóàbí ni. nínú pa ẹ máa sanwó fún wa ni. a sanwó ọlọ́run jà lè san. <laughs> Eh, ọlọ́run jà lè san kọ́ <laughs> ẹ sanwó wa ni. a san a san a san ẹ ṣe gan sa. ajé àmàwá ẹ máa ta. yes sir. ẹ pẹ̀lẹ́ bọ̀dá ṣe é bínú a gbọ́dọ̀ dá wọn lóhùn àwọn ló ń jẹ́ kí ètò yìí dúró àwọn tó ń ṣonígbọ̀wọ́ wa ni. ok bàbá sójà ni kán máa pa yín síwájú bíbá yìí kán máa gbé yín lọ lẹ́yìn rẹ̀ ńkọ́. ó wá gbé mi lọ sí àpáta police station. àpáta police station ẹ sọ̀rọ̀ sókè. ó wá gbé mi lọ sí àpáta police station. ok. mo lo two weeks bẹ́ẹ̀. ọ̀sẹ̀ méjì lẹ lò ń bẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ mhm. kótó di pé mo lo two weeks yẹn ẹ̀gbọ́n mi ti délé ó yẹ kí n ti gbọ́únjẹ lọ fún wọn mi mi ì gbé lọ kò dé sáàyè fóònù gbà yẹn ẹ̀gbọ́n mi tó wá wá mi dé ilé ní kò bíi to seven sí eight. lálẹ́ lálẹ́ ó wò pé iná iṣu tóun ní kẹ́ lọ dá kẹsì wá ẹ gbé wá kí ló ṣẹlẹ̀. ìgbà tó wá délé àwọn aráàlú wa sọ fún pé kó bá bá báyìí ṣẹlẹ̀ wọ́n ní ẹni tó jí pé àwọn àti ẹ̀ òun lọ nìkan lọ dáná ńlé tẹ́sí wa ní ọlọ́jalè ó níbo lọ́ọ́ ti lọ́ọ́ jalè tí ebi pa náà àbí kí ló ṣe kí ló fẹ́ fowó ṣe ó ní irọ́ ọwọ́ lọ síbẹ̀ ọ ní lágbájá báyìí lọ́wọ́ amúlé ìgbà tó wá débẹ̀ wá ní ẹ ó náà rí wọn ó ní ta lórí ó náà rí àbúrò yìí láàárọ̀ ó náà àbúrò wọn tó jí pé òun àtẹ làwọn àjọ lọ sí ṣọ́ọ̀bù láàárọ̀ pé òun lọ ní kọ́ lọ dáná lé ó sà ní bológbò àbúrò lọ ó wá ní òun gbé lọ sí ó ní àpàlà police station. àpáta police station. bẹ́ẹ̀ nígbà tí ó dé débẹ̀ ẹ̀gbọ́n mi dẹ̀ bá mi bẹ̀ ìgbà tó ń pè kọ́ báyìí báyìí lọ ṣẹlẹ̀ ẹ̀gbọ́n mi wá ní tí mo ya bòmí ìgbà tí mo lọ lé mo níbo mo fẹ́ yà mo ní ewu yago tí mo kúrò lọ́dọ̀ yín ewu yago tí mo délé ewu táìmù tó wá mú mi lé ìtí mo fi kúrò lọ́dọ̀ yín mi lo forty five minutes tí mo fi délé ibo máa fẹ́ yà nírú táìmù yẹn kí ni mò ń wá kiri wọ́n ní ah ó ní nǹkan tó sọ ni ẹ̀gbọ́n mi wá sọ fáwọn ọlọ́pàá yìí pé só lè gbà kó gba béèlì mi jọ yẹn àwọn yẹn wá fẹ́ gbọ́ mi rẹ́ rè pé ó gba béèlì mi tí wọ́n mọ̀ ẹ̀sùn tí wọ́n fi kọ́ mi ni mo sáà wà ń bẹ̀ mo lo bí two weeks ọwọ́ transfer mi kú ń bẹ̀ gbé mi wá sí Dùgbẹ̀ ní sars. láti àpáta. láti àpáta wàá gbé mi wá sí. sí sars dùgbẹ̀. sars dùgbẹ̀ ibẹ̀ ni mo á wà. nineteen ninety six yẹn náà sì ni o. ẹ ibẹ̀ ni mo á wà adémi wà lọ̀gá wọn gbà yẹn ibẹ̀ mo á wà títí títí wá ní wọ́n á béèrè pé kó gba béèlì mi sergeant leo ní rárá o ní àwọn gba béèlì mi o bó wàá tó bí oṣù méjì wọ́n bá ní kí bòmí lọ wá thirty thousand wa. ta ló sọ bẹ́ẹ̀. sergeant leo. sergeant leo eh, àwọn ló wà ní ìcháàjì kéèsì yín gbà yẹn. ọ̀hún ipo kéèsì yẹn ipo kéèsì yẹn ok. oníkọlọ wá thirty thousand ẹgbẹ́ mi wá ní à gbọ́dọ̀ ti fẹ́ rí thirty thousand pé èlò lọ́wọ́ àlọ́wọ́ ohun tí. ìyẹn nineteen ninety six tábà ní kéyìn lọ́wọ́ thirty thousand bíi three million sẹ́yìn. ọ̀ní èlò ni òǹfẹ́ ìtajà tó ń fẹ́ rí thirty thousand ah. pé kò sí rówó yẹn lọ́wọ́ òun ẹ̀gbọ́n mi sáà tíráì títí ọwá bíi eleven thousand ó ní ìyẹn ìṣòwò tí ọmọ àgbà. Hmm Ah, ẹ̀gbọ́n mi wá ní òun ò ní ọ̀kan mọ́ lọ́wọ́ tó gbà tí ẹ̀gbọ́n mi máa padà dé ó ti gbé mi lọ sí kóòtù èkótó ti pọ́ gbé mi lọ sí kóòtù yẹn ó yìnbọn sí mi lẹ́sẹ̀. ta ló yìnbọn sí yín lẹ́sẹ̀. sergeant leo yẹn ojú ìbọn yẹn sì wà lẹ́sẹ̀ mi dọ́là hmm. ó wá yìnbọn sí mi lẹ́sẹ̀ ó wá so mi kọ́ ìgbà tí mo dáré agodi bí ọwọ́ mi ṣe rí ni. wọ́n gbé yín dágodi. wọ́n gbé mi dágodi bí ìka mi ṣe rí ni. so àwọn àtọwà ń bẹ lọ́yẹ̀sì wa ń fomi gbóná wọ́n máa fọ́ fà á wọ́n á gbogbo ẹ̀ so wọ́n wà ń títí. lórí pé ẹ sì ṣúọ̀ pé ẹ mọ nǹkan kan nínú gbogbo tá à ń sọ yìí. ibi tọrọ ti ṣe ibi tọrọ tó gbé mi dẹ́wọ̀n ṣẹlẹ̀ ìgbà tí mo kó ìmọ́tò ti débẹ̀ tí ibi tí yàn bá jalè èèyàn lè kó lẹ́wọ̀n kan tó padà síbẹ̀. so kò sì sára àdúgbò kankan tó lóun gbọ́ pé ẹ lọ jalè ńbì kankan. kò sára àdúgbò kan tó gbọ́ pé mo jalè ńbì kan. so ẹ mọ́wọ́ ẹ mẹ́sẹ̀. ẹ mọ́wọ́ mi mẹ́sẹ̀. so mo. wá gbé yín lọ sí court wọ́n wá gbé mi lọ sí kóòtù gbà tó bá láti kóòtù náà ti wá gbé mi sí Agodi Agodi wọ́n dẹ̀ wá lágodi yẹn títí. bí ọdún mélòó lẹ lò lágodi. mo lò nǹkan bíi three years mbẹ. Hmm. so mo dẹ̀ wá wà lágodi yẹn títí gbà tí mo wà lágodi yẹn mo ń lọ sí kóòtù mo ń dé so tó bá ti dé mania tó bá di next adjournment mo ń lọlé àwọn tó wà bẹ́ẹ̀ mania next adjournment lọlé sọ ọmọ ẹ̀sìn tó fi kọ ẹ̀ ó kò mú ọ wá dalẹ́ kó wá fún mi ní pépà wá ní pi mi ti jáde mo ní kí ló ń pè pi wọn ò pè mí lọ́wọ́ kàsímù létí wọn náà nìyẹn. pi statement tíyàn bá kọ. ok statement tíyàn bá kọ. tó bá kọ wọn á wá sáàbù ẹ torí nǹkan máa fi defend ara ẹ tó bá dé court wọn á wá sáàbù ẹ pé nǹkan tó kọ́ lẹ̀ nìyẹn ó wá fún mi ní létà ẹ bàtà fún mi létà mo ní ẹ̀hẹ́n mo ní ẹ̀ wúmà ẹ wá ní tó bá dé court pé ó máa kàsímù létí pé kọ́pì tí wọ́n náà wà lọ́wọ́ wọn pé wọ́n máa mú lọ sí kóòtù wọn ní èmi wá dé inúṣẹ́ mọ́ ní à mo ní tí bá ti dé kóòtù mọ́ lọ lé ni o mi ì padà wá bíbọ àwọn tó wà ń bẹ wá fi mí ṣèyẹn ni pé tí mi rí nǹkan tí wọ́n kọ síbẹ̀ ni pé mo lẹ́jọ́ jẹ́ pé àìkọ̀tù ni mò ń lọ mo ní àìkọ̀tù kẹ̀ mo ní ọlọ́run ní jẹ́ pé mi ò lọ bìwọ̀ kọ́ pé lé ni mò ń lọ mo wá yín mú sí mi níwẹ̀ mo á lọ sí kóòtù jẹ́ so eleven thousand tí ẹ̀gbọ́n yín rèsì ń gbà yẹn kó wọn fi gba béèlì yín. wọn ò gbà o. wọn àgbà kan gba béèlì yín. kò gbà ẹ̀yìn ìgbà yẹn gan ọgbà nineteen thousand naira lọ́wọ́ ẹ̀gbọ́n mi pọ̀ máa lọ change ìyẹn sergeant leon náà máa lọ change statement mi ní. ó lóun fẹ́ bá yín change statement. ẹ ọ náà máa lọ change statement mi ní dpp tó gba nineteen thousand lọ́wọ́ ẹ̀gbọ́n mi. ó gba nineteen thousand. ó gba nineteen thousand lọ́wọ́ oníkẹ́gbọ́n mi wá twenty five thousand ẹ̀gbọ́n mi sá strong orí nineteen thousand ó náà máa lọ change statement mi kò rí ó mú lọ. gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí sà. àmọ́ ṣúọ̀ nítorí dá mi lójú ni. Mm-hmm. so gbàtí ìyẹn wá ṣẹlẹ̀ mo ṣáà wà mbẹ̀ ẹ̀gbọ́n mi dé wọ́n ní kò rí treatment change o wọ́n ní mo ti appear high court o ó dáhùn appear high court pé ẹ̀ ń tọ́ ní ọmọ àfimílẹ̀ ní tí n bá ti lọ sí court àti gbà yẹn báyìí ẹ̀gbọ́n mi ní à ó ní ní ìsìnkò sówó ọjà ọkọ̀ ní ṣọ́ọ̀bù mọ́kòdè sówó ọkọ̀ mọ́ pé àti jẹun lé gan ó nira fún òun pé ọlọ́run á dẹ̀ yọ mí o mo dẹ̀ ní àmì ẹ̀ẹ̀kọ̀kan ó lè jẹ́ ẹ̀ẹ̀kan láàárọ̀ oṣù mẹ́ta àìyọjú àgbéga rẹ̀ wá àníṣe àlàáfíà mo àní àlàáfíà ni mo wà ìgbà tó yá ó ní ọmọ àgbà lọ́yà ó ní kó wá lọ́yà fún mi ó lọ gba lọ́yà wà five thousand ó wà fún lọ́yà yẹn wá ń ṣe kéèsì yẹn wá ń ṣe kéèsì yẹn ìjọ kan ni ó wá wá sí kóòtù ìjọ tó máa mú complainant yẹn wá ó wá wá sí kóòtù. complainant ṣẹni tí wọ́n náà jà lólè ẹni tó náà jà lólè ọkùnrin yẹn ọkùnrin àbóbìnrin obìnrin ìyẹn wá jókòó wájú mi báyìí ní nínú court. nínú court èmi èmi tí kọ́kọ́ dé court máa wà lẹ́yìn. ok. òun wá dé ó wá jókòó sajilio náà wá jókòó wájú ó wá sọ fún mayin pé ọmọ yẹn nìyẹn o wá ní. ok sergeant leo ń sọ fún màmá yẹn. wọ́n sọ fún màmá yẹn pé ẹ̀tọ́ já ìlú nìyẹn yẹn ní wàhálà yẹn ní ṣóun lélẹ̀. màmá yẹn ń béèrè lọ́wọ́ sergeant yẹn pé ṣóun lélẹ̀ yìí. ẹ ọ ní ọ náà ní ọ ní ibi tó wà ọ náà ti ń dàgbà sí ni ọ ní à ó ń sọ̀dẹ̀ sóòpọ̀ ọ̀nà wa náà ní ibi tó ti wá ágì lára àwọn máa sọ fún pé leo tí wọ́n ti gbọ́ nǹkan tó jẹ́ ń sọ wọ́n ní èèyàn sọ fún ẹ pé sí òun lélẹ̀ ìwọ sọ fún pé òun ni wọ́n ní èmi kọ́ mọ jà lólè o wọ́n ní èmi mọ jà lólè wọ́n ní èmi kọ́ mọ jà lólè ibi tí ohùn mi wá lọ sókè adájọ́ yẹn wá wọlé wá ní à ah, kí ló ṣẹlẹ̀ mo ní. ẹ ń pariwo nu kóòtù. wọ́n ní mò ń pariwo nu kóòtù pé kí n gbọ́ wọ́n á ní mi pariwo pé sájẹ́ woman yẹn pé ẹni tó jà lólè ní woman yẹn ní ṣé òun lè léyìí ó wá ń confront ẹ pé ọ̀nà mi ní sẹ́ oníṣe kí n máa sọ pé ah, ó dẹ̀ ní ọ̀rọ̀ ẹlẹ́mi náà gbọ́ tí mo fẹ́ pariwo ẹni tó ní wọ́n jà ń lólè ń sọ pé ẹ̀yin kọ́ lé òun sọ pé ẹ̀yin ni ni máa ní máa sọ fún alájà pé kó béèrè lọ́wọ́ àwọn tí wọ́n wà ń bíbà wọ́n á lọ́wọ́ àwọn yẹn wọ́n wá ní nǹkan tí fi ń sọ̀rọ̀ tariwo fi wà nù kọ́ọ̀tù tariwo fi wà nù kọ́ọ̀tù èmi wá sọ fún sàjẹ̀ntì lé o pé tó pé èmi mo jábẹ̀rẹ̀ ìlólè wàá padà wá sí kóòtù yìí. láti wá jẹ́rìí. láti wá jẹ́rìí bẹ́ẹ̀ tó bá ti ṣe mi ò ní padà wá sí kóòtù yìí mo ní nǹkan tó dẹ̀ dá mi lójú ni pé èmi kò mọ jọ́bìrì lólè. Hmm. alájà wa ní ọ̀rọ̀ wo ni mo ń sọ pé mò ń ṣépè ni mo ní mi ì ṣépè mo ní sọ̀rọ̀ èpè wà ní kóòtù mi mo ní mi ì ṣépè ọba ní òkè mo ní kí n má jà mọ́ ọba mú mi kú bẹ́ẹ̀ wọ́n ní kí n bọ́ sẹ́yìn wọ́n á bọ́ sẹ́yìn. ìyẹn adájọ́ yẹn mú yín kò ń adájọ́ yẹn wọ́n ní káwọn ọlọ́pàá yẹn gbé mi kò ń wọ́n gbé mi kò ń ó ní wọn lè ṣe kéèsì mi lénìí wọ́n á dá mi padà sínú kínní hmm. mo sáwà. a kò sinmi lẹ́nu. ẹ ṣeun púpọ̀. ẹ pẹ̀lẹ́ sà. orúkọ yín àti iléeṣẹ́ tẹ́ ẹ wá ń ṣojú. orúkọ mi ni ọlájídé michael. ọlájídé michael. yà mo ń ṣe ojú iléeṣẹ́ tá à ń pè ní espn global. espn global. Yeah. Okay. espn ló stand fún uh, entertainment and sport programming network. okay. ó ti wà established láti nineteen seventy nine forty one years ago. okay. and uh, ẹni tó bá fẹ́ wo àwọn nǹkan tí wọ́n jẹ́ àti agbára tán ní financial capacity wọn. okay. wọ́n lè lọ sí espianglobal.com. espianglobal.com èyàn e á fi mọ wéètì wọn. bẹ́ẹ̀ni uh, ẹ máa rí i pé ọmọ mi tí mo ti rán wa ó ti ṣe àlàyé onírúurú fáwọn èèyàn. bẹ́ẹ̀ni. ìgbà tí mò ń ṣe nǹkan kan tí mo discover pé most people àṣìṣe kan wà tí wọ́n ń ṣe constantly kí làṣìṣe yẹn àṣìṣe yẹn ni pé tí wọ́n tí wọ́n fi ń di blame tí wọ́n bá sọ owó nù tàbí tí wọ́n ṣe àṣìṣe nípa ibi tán invest sí àṣìṣe àkọ́kọ́ ni pé wọ́n á ṣe ìwádìí ọ̀rìn kínní wọn sí. Si irú nǹkan tí à ń sọ nípa ESPN ó yàtọ̀ sí gbogbo àwọn rádaràda ránran tó wà ń ta. ẹ má pè ní rádaràda. mò ń sọ̀rọ̀ pé onírúurú rádaràda àti ránran míì tó lè wà ń ta kò ṣeé fi wé léyìn. ṣùgbọ́n ṣe àmọ̀ pé kálukú ló ń fi. ló ń fi pákéjì gbé ṣùgbọ́n nǹkan tá à ń sọ ni pé ṣe ìwádìí dáadáa kò ó wà under duress láti ṣe anything it's not by force kò ṣe but tó o bá ṣe ìwádìí tó yẹ kó o ṣe dandan ni wàá lè rí i pé ń tòótọ́ nǹkan ju nǹkan lọ. Hmm. mo fẹ́ ká mọ̀ nǹkan lé ní wípé ọ̀nà mẹ́rin péré ni owó ń gbà wọlé sọ́wọ́ gbogbo ẹ̀dá. alákọ̀ọ́kọ́. bóyá kéèyàn jẹ́ employee ẹni tá a gbà síṣẹ́ hmm. tàbí self-employed tó rọra ń ta wóróbo hmm. tàbí business owner tó dá okòwò sílẹ̀ tàbí investors tó jẹ́ olùdókòwò gangan. now mo fẹ́ ká dẹ̀ mọ̀ wípé oríṣi owó mẹ́ta péré ló wà ní gbogbo àgbáyé we have God's money which is gold and silver we have fiat currency tó jẹ́ owó gọ́ọ̀mẹ̀ntì tí ó jẹ́ pé wà regulated naira dollar pounds and bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a dẹ̀ ní nǹkan tá à ń pè ní blockchain technology tó jẹ́ crypto. now iléeṣẹ́ yìí ló ní fourth largest cryptocurrency coin all over the world. the worth of this company tí mò ń sọ̀rọ̀ tó ń jẹ́ ESPN yìí monthly uh, uh, uh, revenue tan generate ko less than over three billion dollars you can uh, investigate it and verify it that's why tí mo fi fún wa ní site àwọn ibi tá a dẹ̀ lé lọ́ wà tí ó fi ṣe pé àní máa bọ́ sọ́wọ́ ó lè ṣe mí àwọn èèyàn lè gbèmí gẹ́gẹ́ bí consultancy wọn láti máa wádìí pé ṣé company lè jẹ̀bi ní àbí ò jẹ́ ṣùgbọ́n kó o tó ṣe yẹn máa gbowó iṣẹ́ tí mo fẹ́ bẹ́ẹ̀ ṣe. ok téèyàn á fẹ́ kópa nínú. No ìdókòwò e yìí kí ni ìgbésẹ̀ téèyàn á gbé. ohun àkọ́kọ́ ni wípé kọ́kọ́ tọ́jú owó ẹ̀ ó kéré tán o gbọ́dọ̀ ní up to three hundred and seventy five thousand. ẹ kí ni three hundred and seventy five thousand yẹn dúró fún. ní ìyẹn ló fi jẹ́ ìpele ìdókòwò tó kéré jù tó lè fi wọlé pẹ̀lú wọn ni. lálàkọ̀kọ́. yes ìyẹn níjọ́ kejì ó máa gba thirty five thousand monthly ó máa gba between seventy five to eighty thousand for twelve months ah, ah. that is all. then owó ojú owó gangan wá ń kọ́ no o ti lọ ẹ wo nǹkan tó ti rí bíi uh, times three and a half of the money. ìyá rí bíi times three bẹ́ẹ̀ ni náà. ṣé ṣé kì í ṣọmọ ìyá mmm. ilé o mmm anything o kò tiẹ̀ jọra wọn. ok téèyàn bá wá fowó dókòwò sọ́dọ̀ yín tó wá di bóyá bíi bí ọ̀gbẹ́lẹ̀ fẹ́ dé àbí nǹkan kan ó fẹ́ ṣe ohun ò ní yí padà. Mm, mm, mm, mo sọ fún yín wípé kì í ṣe ọ̀dọ̀ mi gan ló fi dókòwò sí mo sọ fún yín pé kó o náà ṣèwádìí nǹkan tí mo sọ àwọn platform kan wà tá a tún lè fi hàn yàn tó fi lè wádìí anybody ẹ máa rí pọ́nmọ́ mi sọ nǹkan kan dọ̀kan wípé even ẹni tó jẹ́ bàbá òun ti ṣèwádìí ẹ̀yìn gangan. kílẹ̀ ń wádìí mi. ẹ nù mo fẹ́ jẹ́rìí platform tí mo ti ń wo gbogbo nǹkan ẹni pé ṣé confam ni àbí ò confam ṣó ti kò sí ẹni tẹ́ ẹ lè ṣèwádìí ẹ̀ níbẹ̀ tó bá ti jẹ́ nǹkan tó wà international tó dẹ̀ jẹ́ ni. kí ni ìgbésẹ̀ tó kàn láti gbé lẹ́yìn tí èèyàn bá ti san bóyá the list of three hundred and seventy thousand. irú ẹni bẹ́ẹ̀ ó bẹ́tà kó wá sí ọ́fíìsì tó bá jẹ́ pé ẹni tó mọ nǹkan lò lórí ẹ̀ fún rẹ̀ a máa kọ́ ṣùgbọ́n tó o bá máa ṣe a lè bẹ́ẹ̀ ṣe yóò attract little charges. àbọ̀ mo rí wípé sẹ́mínà nítorí pa sọ pé káwọn èèyàn san two thousand àwọn èèyàn gbé ńlẹ̀ ni kò necessary kan san ẹ béèrè gbogbo àwọn tó wá bóyá mo gba one naira lọ́wọ́ ẹnìkan mo kàn fẹ́ fi yọ èèpo dànù kó nú àlìkámà ni káàmà àwọn tó serious káàmà àwọn tó serious gbogbo nǹkan tí mo fi. ṣé ìdánilẹ́kọ̀ọ́ yẹn ṣì máa wáyé. nípòrí ọ̀fẹ́ ọlọ́run the same company láì fọkàn sí tẹ́lẹ̀ Ah, ṣé ẹ mọ̀ pé biggest package wọn is three million one seventy five thousand mm-hmm. ìjọ kejì wọn gba seven fifty monthly wọn máa ma gba between seven fifty to eight hundred for twelve months ẹ̀dí ká ah. kó yẹn sẹ́gbẹ́ kan nígbà tí mo ṣe èmi gangan yá owó. àsìkò yín ti lọ ah. ẹ jẹ́ ká sọ ibi seminar àti ìgbà tó máa wáyé. ibi sẹ́mínà ni jọkẹ́ plaza okay. bódìjà òun ló dojúkọ ilé ìfowópamọ́ access bank tó wà ní bódìjà ọjà okay. uh, block h block àkọ́kọ́ tẹ́ bá ti wọlé láti ibi tí mò ń sọ yẹn ẹ tọ́ lọ straight ẹ fi máa tọ́ dé òpin ẹ last block on your right òun ló ń jẹ́ block h ẹ locate number fourteen àwọn ibi tí a sì lè pè wá sí níbẹ̀ àwọn nọ́mbà tí màá fẹ́ ká pè sí ni zero eight one six two zero two five three nine nine zero eight one six two zero two five three nine nine tàbí zero eight zero seven two three one four two three two. láago mélòó ni. ní àtàgo mẹ́wàá lọ́la zero eight zero seven two three one four two three two zero eight zero seven two three one four two three two iléeṣẹ́ yẹn náà mò ń lọ ń ṣojú wọn ní èlò kílẹ̀ ń porúkọ ẹ̀ Dubai ní by Thursday we are taking off mm-hmm. by next Thursday we will be coming back nítorí wọ́n fẹ́ ṣe launching nǹkan tó ń pè ní cryptocurrency wọn ní ìlú yẹn. ẹ ṣeun adé mi ẹ ti jẹun tán ẹ tún mú mi àbí. ìfẹ́ mi kì í ṣe pé ìfẹ́ mú mi o ṣùgbọ́n ẹrù ọ̀pọ̀lọpọ̀ omi tó gbòde kan yìí ló ń bà mí ajẹ́ wípé ẹ ti gbọ́ nípa omi alábùkún fún blessed water omi tó mọ́ lóló ni kò ní èrí rárá bẹ́ẹ̀ ni kò ní tèsí lẹ́nu wọ́n ń ṣe láyìíká tó mọ́ tónítóní pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé àjọ NAFDAC àti SON tún ti fòǹtẹ̀lù eléyìí tó mú ìyàtọ̀ a omi blessed ní ọ̀nà tó bá ìgbà mu bíi table water sachet water àti dispensers fún àwọn iléeṣẹ́ ńláńlá àyè wà fún gbogbo ẹ̀yin oníbàárà wa láti ṣàbẹ̀wò sí èyíkéyìí iléeṣẹ́ wa tó wà ní plot six eight eight ọmọlẹ́fẹ̀ two ní ìlú Èkó Tèmítáyọ̀ Ògúntádé street Àjàká ní Ìṣàgàm nọ́mbà ten ten Adeyi avenue old bodija ní ìlú ìbàdàn bọ̀dé mustapha avenue ìdí-ìṣin ìbàdàn àti ẹ̀yìn zenith g hotel new gbagi market ìbàdàn zero eight zero three seven two zero zero two five five. ọ̀nà fún mi àgùyà ah, omi blessed water àmúdáfòtòló omi àmọ́lóló. padà. ẹ kú kalẹ̀ Yes sir. so alájà yẹn wá sọ pé kẹ́ ẹ máa bọ̀ kẹ́ ẹ má pariwo ó dẹ̀ ní kó gbé mi kó ń bẹ̀. ká gbé yín kúrò ń bẹ̀. wọ́n wá mi kó ń bẹ̀ ǹjọ́ wá kó ń so ẹ̀yìn ìgbà yẹn mo á lọ sí mo lọ sí kóòtù bíi kò wá mọ́. kò wá. kí so alájà wa ní kí wọ́n lọ ọwá sẹ́ǹdì ọlọ́pàá yìí dògbẹ̀ police station oníkóló pé sergeant leo wa ìgbà tọ́lọ́pàá ìwà débẹ̀ wá ní sergeant leo l'accident pẹ̀lú mọ́tò pé ó jóná pẹ̀lú mọ́tò pé ti kú. so ìgbà tí mo lọ sí kọ́ọ̀tà láti. ẹ ẹ sergeant yẹn lẹ́yìn dẹ̀ ń sọ fún pé eh, ọ̀rọ̀ tẹ́ ẹ̀ mọ́wọ́ tẹ́ ẹ̀ mẹsẹ̀ yìí tó ń sọ pé dandandan ẹ̀yin ni pé àfi tó bá jẹ́ pé ẹ mọ̀ kankan nípa ẹ̀ ni ó tún lè padà wá sí court láti wá jẹ́rìí gbẹ̀yìn ẹni tí ẹ bá mọwọ́ tẹ́ ẹ bá mẹsẹ̀ ẹni kì í ṣòun lá padà wá sí kóòtù ṣé ẹ fi nǹkan sẹ́nu sà. mi fi nǹkan sẹ́nu mi ìṣògùn. so ó jóná mọ́ mọ́tò. ọlọ́nà lásìdẹ́ǹtì pẹ̀lú mọ́tò kò jóná pẹ̀lú mọ́tò. ó lásìdẹ́ǹtì pẹ̀lú mọ́tò ó jóná sínú mọ́tò. bẹ́ẹ̀ni. ah. ẹ máa gbọ́ o ibi ọ̀rọ̀ ń lọ rèé o bó ni wọ́n ṣe wá padà wá dájọ́ fún yín gbà náà. tó ìgbà tí ọlọ́pàá yẹn wá sọ fún un alájà wa ní máa lọ sí kọ́tọ̀ wa ní ṣé mo lóògùn ni mo ní mi lóògùn mo níbẹ̀ tí mo sọ̀rọ̀ kan jẹ́ mo ní nǹkan tí mo sọ pé ó dá mi lójú ni pé mi ì ṣe nǹkan tó mú mi fún mo lọ́dẹ̀ ti gba iye báyìí lọ́wọ́ ẹ̀gbọ́n mi mo ní aláwọ̀ kọ́ gba eleven thousand ó dẹ̀ gba nineteen thousand lọ́wọ́ ẹ̀gbọ́n mi lónìí kan tèmi mọ́ tèmi mọ́ ẹ̀sìn mọ́ ní ẹ̀gbọ́n mi ò tẹ́ni tó ń tajà mọ́ wọ́n ní tẹ́lẹ̀ ó kéré jù èèmejì láàárọ̀ ọ̀sẹ̀ wọ́n máa wá ságodi wọ́n ní ẹ̀gbọ́n mi ò tẹ́ni tó ń wá mọ́ hmm. mo ní so mo ní ọ̀rọ̀ yẹn dẹ̀ dùn mí. ẹ sọ fádájọ́ bẹ́ẹ̀. mo á sọ fádájọ́ bẹ́ẹ̀ wọ́n á ní à ṣé nǹkan kan wà tí mo fẹ́ ń pamọ́ ni níbi ọ̀pọ̀ pamọ́ ní síkèjì pé mo ń lògùn wá sí kọ̀tùmọ́ ní mi ìlògùn ọwọ́ fún mi lájọ mẹ́tò oṣù mẹ́jọ ó fún yín ní. adjournment oṣù mẹ́jọ. adjournment oṣù mẹ́jọ. bẹ́ẹ̀ni wọ́n á wà yín padà ságodi. wọ́n á wà yín padà ságodi mo lò oṣù mẹ́jọ àtijọ́ mẹ́rìnlá ń bẹ̀. oṣù mẹ́jọ àti fourteen days. fourteen days mi lọ sí kóòtù rárá. ẹ kàn wà lágodi ń bẹ̀. ọkọ̀ wà lágodi ń bẹ̀. ìjọkọ̀ mọ́kọ̀ nìkan bíi seven lálẹ́ wọ́n máa ń pe kóòtù wọ́n kò porúkọ mi lójijì ní ah wọn á ná ọpẹ́ o pé mò ń lọ kóòtù lẹ́yìn gbogbo àwọn tó wà ń bẹ̀ ní à ah. wọn ní tí n débẹ̀ máa fi múlẹ̀ ni mo ní à ah, mo náà mi o mo sáà lọ kóòtù ìjọ ẹ̀ ìjọ ẹ̀ lọ bẹ̀rẹ̀ kéèsì mi bẹ̀rẹ̀ dẹ̀ máa bẹ̀rẹ̀ kéèsì mi wúmà IPO tó wà ní àpáta tó wá ṣe lérì pé èmi ni mo lọ jàyàn lólè kò gba símẹ́ǹtì lẹ́nu mi. kò gba statement. kò gba statement lẹ́nu mi kò kọ́ tó gbà lẹ́nu mi ni pé ọkọ̀ kọ́rúkọ mi lẹ̀ orúkọ mi lọ kọ́lẹ̀ lásán gbàdọ́ dẹ̀ máa gbé mi lílé ìgbà tó bá transfer mi kúrò mbẹ̀ lọ sí dùgbẹ̀ orúkọ mi náà lọ fún wa ọtán. sọ́jọ́ yẹn náà wá dájọ́. ẹjọ́ yẹn kọ́ lọ dájọ́ sọmọ sáà lọ sí kóòtù ọ̀hún lọ́wọ́ àròjọ́ èmi náà rojọ́ tèmi mo ní ẹ̀ńtọ́ wa mo ní ọlọ́pàá yẹn kọ́ lọ́wọ́ mú mi lé mo ní ẹ̀ńtọ́ wa mú mi lé gọ̀gàn mo ní kí wọ́n lọ wọ́ ẹnìyẹn wá ìgbà tí mo lọ jà lólè wọ́n ní àwọn ọmọ bíi tí ẹnìyẹn wà kò sẹ́ni tó jẹ́ lẹ́rìí kò sẹ́lẹ́rì tó lóun rí yín bí ẹ ti jalè. kò sẹ́lẹ́rì ẹlẹ́rì tó wá sí kóòtù. kò sẹ́lẹ́rì tó rí yín pé. kò sẹ́lẹ́rì kankan tó wá sí kóòtù. Ah, ah. so n bó ni wọ́n sọ pé ẹ ti jalè. ó ní ibi àbápánu lọ́hùn lérí àìkọ́lá. kí lẹ jí. ó ní mo jówó ó ní mo sì ń mọ àyàn léṣe pé mo gbowó.